وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة لذا واسسي عيد الذكاء ولا ويمال قلت أولا نكلم بصفاء ويتوب باي وهم لأجل الصحة kéko kẹ̀mí lálàáfíà ni tọ́lá jẹ̀lú yìí ti pọ̀ jù. àbọ̀wò gbà kágbára òun fi lè pọ̀ tóró ń jẹ ajẹ́jú lé níbi yẹn lẹ̀. àbí kó máa wò ó gbà rẹ̀ ìsìnkìyà lámìnà náà láti lè máa fi tijú àwọn èèyàn ìyẹn borí bẹ́ẹ̀ o bí kò sí pé dáhà máa gbáwé agbọ́dọ̀ gbà nítorí ọlọ́run ọba wàhálà ìwòsàn ààrà nítorí péjọ lòdì ìjọsìn náà bá ti nítorí ọlọ́run èèyàn nígbà lájà bẹ́ẹ̀ o agbáwẹ̀ yẹn nítorí fọlọ́run ọba sùpáàdà tó bá tàn án lápàṣẹ rẹ̀ nínú àwọn àtúnṣe òmùnìkáwò pé dandan ni àtàwé àníyàn nínú gbólóhùn tó tó ní bàbá bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kọ̀ọ̀kan nínú àtúnṣe ìdáhùn aláwẹ̀ máa kó sí òun ní kéèyàn máa kírun mọ́gárì ní jàmáà pàápàá jùlọ jàmáà lápapọ̀ ǹjẹ́ kí ló dé náà kékeré bá múrí wọ́n ní lè hajj ìtọ́ torí ipá ìsinmi lọ́wọ́ ẹ̀. ọ̀dà ìlú ní irú àwọn ibi tó ń ṣe ìtọ́rù káàkiri gàdá lórí bá ti jẹ́ báyìí wọlé lọ́sẹ̀ nìyẹn ó ti gbà síta ìbá fẹ́ tó gbogbo ti máa múrí. bẹ́ẹ̀ dẹ̀ ni ìrún ti wà lẹ̀ káwọn ẹ̀ tó dé òsì yí padà bí tí nǹkan mọ nígbà tó lọ́kọ̀ lọ́ ọ̀rọ̀ náà bá ti wà lórí ẹ̀ yìí pé ìdọ̀tọ̀ lẹ́sẹ̀ káàdẹ̀ náà lẹ́sùn fìdí ìdáàbà kan òkúta ọ̀rẹ́ yẹn ní ká kírun ọ̀rẹ́ yẹn ní ká kí lákòókò rẹ̀. àwa ti sọ wípé sórí pa wà tó àwẹ̀ nígbà yẹn láwa lọ ìlú lára ìlọ́rù lára kábàgbàgbé ẹ̀jẹ̀ tẹ̀bí rọ́tún ní kàbá ìṣòro nítorí pé ìlérí ìyàwó àdúrí rẹ̀. ẹni fọlọ́ ọba tó hánà wò sàárà sọ wípé kàkàlàkà ìbá àdìdì kọ́lì fún àdó ọ̀sọ̀dà lẹ́yìn ìgbà táwọn ẹni dáadáa lọ lọ́sùn àwọn àròlé ikú padà dé lẹ́yìn wọn káwọn fi òun jà fara wọn èkérò bọrọ wọn sábà ń ṣẹfọwá àjọ ayé ni wọn tẹlẹ ọsàn òkò ìkọwé náà wọn yà á òní pẹ́ kò ní ti wá padà tí wọ́n ti lu kẹ́yìn kẹ́yìn yẹ wọ́n ní kòtò kan nínú lẹ́yìn àjọ nínú àwọn àtúnṣe ọ̀hún náà ni kábí àwọn ọmọ kéékèèké lẹ̀ láì ní máa kọ́ ọ láwẹ̀ gbà á ti ẹ̀fẹ́ ká máa kọ́ ọmọ kékeré láwẹ̀ gbà. kọ́dà kò sí pé ọkọ̀ máa gba àgbàdà yìí là lẹ́yìn náà àgbàdà lásìkárì bí bá ti ń dàgbà sí. ọwọ́ sọ hadith yorùbá yìí yẹ bí túmọ̀ àwùjọ yìí. ó ní òjijì ọlọ́run àlùfáà láàárọ̀ ọjọ́ àṣùrọ̀ ti sí àwọn ìlú táwọn àǹtọ́ọ̀rù wà bẹ́ẹ̀ ètò wípé ẹni yóò dọ́bá sí lónìí sí gbáwẹ̀ kọ́ya parí àwẹ̀ rẹ̀ o ẹ̀tọ́ wá jí ló ti tíò láwẹ̀ ìwọ̀n ọba ọjọ́ tó kù yín náà kọ́ máa fi gbàwẹ̀ lọ. ẹ rí ìyá yìí wọ́n ti fẹ́ wá rí títí táwa máa ń ṣe àwa máa ń gbà àwẹ̀ yẹn láti gbà yẹn wọ́n ní sọ́wọ́ ìmọ̀ síbi àdánù sí lọ. àwọn ọmọ wa kéékèèké àwọn máa ń bá wọn náà gbàwẹ̀ àwọn máa ń fi wọ́n ní kòkòrò gbígbàwẹ̀ yẹn. àwọn ọmọ ọlọ́dún kíkọ ọ̀sẹ̀ wọn bá ti fẹ́ sí sílì oúnjẹ ike ọba yẹn fóun ti jẹ òun ti jẹ níbí àná àbàkù ní tèrè bí ọba àti tèrè títí sásìkò sí ni ó fi tó. ìyá ìbàdàlà nínú àwọn àtúnṣe òun ní pé kéèyàn ní àdìẹ ọkàn yìí pé ọ̀pọ̀ ní ọ̀sẹ̀ rọmọdán ó lè bàwẹ̀ jẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀ ó lè bàwẹ̀ jẹ kódà kéèyàn ní gbogbo ọ̀sẹ̀ rọmọdán kó fi kò sí lórí ẹ̀ ọkẹ ìjà sí pé wọn tó dáa ní òun ní ká kó oorun sí kọ́ máa fi kó oorun látàkọ̀ fẹ́ rọmọdán wa sùn lóòótọ́ kò sí tún sí hadithi tí wọ́n bá sọ pé oorun aláwẹ̀ ìjọ bìrì èyí tó dáa jù ní ká kó oorun kọ́ máa jáde pé gbogbo ọ̀sẹ̀ wa oorun láti sùn lọ́fẹ̀ẹ́ rọmọdán ká lo ọ̀sẹ̀ wa ká lo fún àtẹ́kẹ̀ ká lo fún àwọn ìtọ́jú ká sì lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àtúnṣe òun ni máa rí apá àwọn obìnrin míì tí ń tó máa gbà náà kí ló dé alójú òní tó máa dá jẹun gbá àwọn àwọn èèyàn lálàáfíà àti tó gbà kọ́rin àti gbé jáde tó náà nínú hadith ọlọ́run tẹ̀lé ìyàwó ọlọ́run tẹ̀lé ó ní àwọn ní ọjọ́ ayé àtẹ̀bí sọ́lọ́mọ́ àdùsọ́lọ́ wọn á pa wá láṣẹ pé ká fàwẹ́lẹ̀ á dá padà lẹ́yìn rọ̀mọ̀dọ́ ṣùgbọ́n wọ́n èyí ní dáadáa òun padà ẹ̀rí ọkẹ̀já sí pé ẹni tí ń sàlejò yìí àbẹ́ni tọ́sẹ̀ bímọ nínú rọ̀mọ̀dọ́ yìí tí ó fàwẹ́lẹ̀ yìí tọ́ba ni pé yọ jẹun yọ jẹun ní kọ̀rọ̀ ni o kò ní jẹ́ àbá ọmọ tẹ̀gbọ̀n níwájú àwọn ọmọ kékeré láti lè ṣe àpọ́nlé fún oṣù rọ̀mọ̀dọ́ láti lè fi fọwọ́ oṣù rọmọdọ́nù. lẹ́yìn náà ní pọ́nmọ kékeré ẹ̀fẹ́ máa jẹun lójú ẹ̀yẹ owó ọkọ̀ túbọ̀ kẹ́sì tẹ̀lẹ̀ níyẹn. ọ̀gá bàbí ẹ̀gbà rẹ ni bọ́ọ̀lù bí ẹ̀gbà rẹ ni bóun ló ti fẹ́ máa ṣàlàyé fún pé ẹ nígbà tó ń bímọ ní kí ẹ bá bímọ bí yìí gbá rẹ àbẹ kọ̀mẹ̀tẹ́sẹ̀ kí lọ bí aláàárẹ̀ aláìsàn tó fi fi ààrẹ kan kó lè gbádùn nínú àìsàn yẹn àbáwọn ẹni tí wọ́n ti ti agbára yóò ta tàbùnì sáp kó wọn bá gbàrà yẹn ni kódà bó ti bá rẹ̀ yẹn máa máa fa ìparun tó yóò ta lọ́wọ́ máa gbàrí àbẹ̀rẹ̀ tẹ̀ kọ́ kó gbádùn ni àìsàn yẹn tó máa lékele kan sí yóò ta ló wọn gbà yìí lẹ́yìn ìtọ́jà fọlọ́ ọba subhanahu wa ta'ala ó ti tẹ̀lé fàgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin àti aláìsàn èyí tó ti pa ààrẹ kan kò lè gbádùn àti àwọn ẹni tó ti pé wọ́n ti ṣe agbára tí ọba ti ti ṣe agbára yẹn níbi tí ó ti ní sàbúrò àti kíni ọ àti kò síbi tí ó ti máa ro jẹjẹ ìrúfẹ́ àwọn ẹni yẹn Islam sẹ̀dẹ̀ fún ọ láti ṣe lò nígbà tó bá ti já sí gbà wẹ̀ kọ́ ajẹ́nira fún ọ irúfẹ́ àwọn ẹni yẹn wọ́n lè máa fún aláìní kọ̀ọ̀kan ló jẹ ìdòjúmọ́ wọ́n lè fún odidi odidi mútu mẹ́rin wọ́n lè falẹ̀ bóun wọ́n lè jẹ́ mútu kan ó sì lè jẹ́ ìdajì sọ́ọ̀mù yẹn mútu méjì àyẹ̀bẹ̀ kọ́ ọjà tí kò jẹ tí ó tó yẹn lẹ́ẹ̀kan kọ́dà lọ́dọ̀ àbí àdìsá rọ̀tìmọ̀tòwọ́ àtàwọn ọmọ gbé wọ wọ́n lọ yẹ kẹ́ni yẹn sí ẹ̀kọ́ yẹn ní oúnjẹ méjì ẹ̀rí ìmọ̀kùnkọ́ rọ̀tìmọ̀tòwọ́ ó gbé gbàwá látọ̀dọ̀ àtàwọn olùkọ́ abdullahi bin abbas rọ̀dí allahu ta'ala àdúgbò ti ka ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run ní wàhálà lẹ́dí ilẹ̀ òsè kú nẹ́gbó fìdí ẹ̀sùn sàámì ẹ̀. ẹ wọ́n ní àyà wọ́n bá wa fún aláìní kọ̀ọ̀kan jẹ ní ọjọ́ kọ̀ọ̀kan títí tí rọ́mọ̀ tó ti parí. ìyá ìbádọ́lá nínú àwọn àtúnṣe òun náà ní ká tún rí ẹlòmíì tí ó lóyún àbí ń fọmọ lọ́yẹ̀. àbálẹ̀ ìsẹ̀sí ẹ̀ ló tó ti fáwọn ẹ̀kẹ́ fún lè gbádùn àbárìnrìn àjò ìnira ń ṣẹlẹ̀ yọ ọ́ sá takú náà ní pé àlówó ọgbà rẹ̀ ni lórí ìdádìbò lóyún àtẹ̀sí fọmọ lọ́yẹ̀ nìyí ó lè pààrọ̀ ẹlẹ́ tó náà máa ti fídíà tí ó fún aláìní jẹ lásán tí ó sì fi sọ gbèsè kàkà wọn. àbújá tó wọn fà yọ lóṣù náà wọn látọ̀dọ̀ àìkúrímọ́ wọ́n ní àtúnlẹ̀ ní ọ̀rọ̀ ọlọ́run áyà tá a ga yẹ ọ̀sàlàyé pẹ̀lú sàgbàlagbà lọ́kùnrin lóbìnrin nìkan ni wọ́n lè ṣe fídíà tí wọ́n fún aláìní jẹ tí wọ́n ti kódà ó olóyún ìkéde kejì wọn ń fáyà pé táwọn bá gbà rẹ tàbá kọmọdé fẹsọ àwọn nípa bẹ́ẹ̀ wọn ó sì lò wọn ó sì fún aláìníjẹ ẹwà rí arìnrìnàjò tó ife gbígbà rẹ akóderaba àbẹnudọjà láàárẹ tó ife gbígbà rẹ kọ tó kóderaba ọlọ́run bá ti sọ̀rọ̀ ilé yìí tó káàdì mi tó mọ̀rí yìí dọ́tí àwọn àìlà sàkàrí fàáyìntà tó mi ní mi tó kà. ìgbẹ́ yóò tọ́ba rẹ̀ lóyún àbòsí lọ sájú ọ̀yà dáwẹ̀ padà láwọn ọjọ́ mi nígbà tí wọ́n kọ́ bá tán ajá tó àwọn yẹn máa fẹ́ gbèsè ààrẹ ni. ìyá ìlú àdàlà nínú àwọn àtúnṣe òun náà ní kéèyàn bá mọ ohun tó láwẹ̀ jẹ fún yẹn o lè fi láwẹ̀ yìí láti bàjẹ́ ìyẹn bá tún ní ìsọ́ni o nígbà tí sì òun náà ní kéèyàn dà ní ẹ̀kọ́ òun sínú lọ́sẹ̀ àwẹ̀ tó mú ta iṣẹ́ tẹ́tẹ́ rẹ̀ àwẹ̀ níjà o ẹ̀rá nàbí sọ̀lọ̀ lọ́wọ́ àdùsọ́lá ọ̀dìjì sẹ́gbẹ̀lẹ́ àmàlú ènìyà ṣé gbogbo ṣé gbogbo ó ti ṣe pẹ̀lá nìyẹn ẹ̀tọ́ ti dàbí ẹ̀yìn kó wọ́n ti sinú kó dàbí ọ̀jẹ̀ kẹ́kọ̀ọ́ ó ti wà nípò ẹ̀mí tó sinú lẹ́nu ẹ̀wọ̀n lápẹ̀rẹ̀ mi sẹ́nìkẹ́ máa ń gbà wẹ̀ látàárọ̀ òṣèré wo tí ó fi sinú ṣé wọ́n lè dàbí ẹ̀yìn kó wọ́n ti sinú ó ti ti sinú lẹ́nu ọlọ́run ti dalẹ̀ ti kù bẹ́ẹ̀. bákan náà nínú àwọn kan tó bá rẹ̀ jẹ tó ti gbé èèyàn tẹ̀ fẹ̀gbẹ̀ dàrẹ̀ lẹ́yìn rọmọdọ́ọ̀dì tọ́pọ̀lọpọ̀ sí mọ́ àtúnṣe ni òun ni kéèyàn jẹun ohun gbogbo ọmọ sí bẹ́ẹ̀. àìwé ẹ̀kọ́ kọjá sí ilé yẹn sí háìnì yẹn sí nípa ti dábí lẹ́ẹ̀kan kọ́mọ agbára lọ bẹ́ẹ̀. àìwé ẹ̀dẹ̀ẹ̀kọ́ kéèyàn máa jẹ iyọ̀ ẹlòmíọ̀ta yóò fi iyọ̀ sẹ́nu láì já sí pé yẹn ní bùkátà sí pé yẹn fẹ́ jẹun sàmùsàmù fọmọ kékeré àbí yóò fi láhùn tí ó lè sùn ṣùgbọ́n fi ọ̀sẹ̀ nu tí ó dákọ́ rẹ̀ nì bọ́dà yẹn fẹ́ kẹ́ kí yẹn kó jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí yẹn kẹ́ ní mọ́mọ́ bì àbí yẹn fa àtọ̀ lára yẹn èyí fífún ara rẹ̀ lọ́ fa àtọ̀ àtọ̀ bẹ́ẹ̀ wà o kí yẹn má mọ eléyìí àṣìṣe ní kí lọ́sẹ̀ àwẹ̀ gbà tó jẹ wá lásàdì èmi kàtà tó kú ló jẹ kí àìsàn yìí pọ̀ àṣẹ ìgbà tó jẹ bàbá lọ fi àṣà lọ́sẹ̀ rọmọdọ́ọ̀nù àyẹ̀ lè yí wá ló ta tó lè ṣe kéde òun tó lè gbà àwẹ̀ jẹ. ya ìbàdàlá nínú àwọn àṣìṣe èyí tó lágbára gbà káwọn mi máa ń kó sí òun náà ní kí yẹn máa gbà wẹ̀ kọ́ bá kírun ẹlòmíràn máa gbà wẹ̀ kọ́ bá kírun tó fẹ́ bèbèrè fẹ́ẹ́ ìgbà ẹni tí bá gbà rẹ kọ tí ò kírun bó ìrọ̀rọ̀ rẹ ti jẹ́ à àtúnṣe gbáà ni sọlẹ́ ni bí ò kírun nìyí ìkẹfẹ́rí ni inú májẹ̀mú tí àwọn ẹ̀sìn máa fi lálàáfíà ọwọ́ afẹ́ àlè Islam kéèyàn jẹ́ mọ́tò àdébí sọ́lọ́ lọ́wọ́ àdìsẹ́lám ọjà ìjọ yìí wáyé pé aláàdù lẹ́bi bẹ́ẹ̀dẹ̀dẹ̀ wọ̀ bẹ́ẹ̀dẹ̀mú àsọ̀lá èèwọ̀n tá a bá sábà ti fẹ́ láàrin wa àtàwọn ẹni tí wọ́n yẹ sẹ́lẹ́sì ìrù fọmọ sáró gàá ẹni yóò tó bá ti parọ́ mi fọmọ nígbà parọ́ fọmọ òun ní kébé ènìyàn lẹ́ẹ̀rí èyí tó ti rí lẹ́jú lọ́rọ̀ àwọn yìí náà òun ní pẹ́ni tí yóò kírun lẹ́yìn sàmì tó fi kìí ṣe mùsùlùmí bọ́ọ̀ wá ní islam pẹ̀lú islam lọ́lọ́run bá gba ìjọ ti àwẹ̀ lọ́wọ́ èèyàn tọ́ rẹ̀ tọ́ bá tó gba rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà kò lórí ẹ̀. فلما الله سبحانه وتعالى قريب وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا nígbà tá a wo iṣẹ́ táwọn ènìyàn ṣe ọ̀wá sí islam bẹ́ẹ̀ ara mi ti wù pọ̀wọ̀ òṣìṣẹ́ islam bẹ́ẹ̀ nígbà tí òṣìṣẹ́ ní islam àwa padà sọ ewu ti ewu tó ṣe kéde ọ̀ tó kú dànù torí bí àṣìṣe gbà ní kí ìyẹn máa gbà rẹ̀ ó sì máa jẹun nínú àṣìṣe ọ̀hún ẹ̀ ní ká ní obìnrin tó yẹ pé gbà rẹ̀ ọ̀wá mórí ẹ̀rí ọbẹ̀ ìjọ gbogbo orílẹ̀ ìyàbálẹ̀ káàkiri ìyẹ̀sẹ̀lẹ̀ káàkiri láti di ẹni ẹ̀kọ́ ẹni èpè ẹ̀wọ̀n pàtẹ́bí sọ́lọ́lọ́ àgbẹ̀lá onírúfẹ́ àwọn obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ mọ́lẹ̀ ọ̀hún lẹ́sìn ni wọ́n ẹni èpè ni wọ́n ẹ máa dípì lé wọn ẹsẹ̀ mi lé wọn torí yóò dá wa aláàlẹ̀ fúnra rẹ̀ pẹ̀lú pé adẹ́lẹ́sẹ̀ amọ̀kógbó mẹ́lòmíì ìyẹn ni wọ́n lè sọ ojú wọn ẹ̀sìn ìpínlẹ̀ kẹlẹ́ bá fi gbàwẹ̀ oríkì ara wa gbọ́dọ̀ gbàwẹ̀ ṣùgbọ́n gbà tí yẹn bá wá rí mo jẹ́ òye kórí tójú olówó rí ni ojú òrì ẹ̀rọ àtẹ́bí sọ́lọ́lọ́ àdùnsọ́lá wọ́n ní gbogbo ọmọ níbi adam wọ́n ti kàkọ́lẹ̀ lẹ́ni lọ́rùn ọ̀sọ́gbọ́n ló lè dá áyẹ́sì nẹ́sì àti lọ́ba sọ̀rọ̀ ẹ̀ lóko nínú ọ̀rẹ́ lọ́mọ níbi adam máa gbà sí ìsìn náà ọ̀hún náà ní kíni o ojú rẹ̀ á máa sí ìsìn náà àdébí sọ́kọ́ bọ́ ayọ̀ àlọ́ fẹ́lẹ́ ọ̀nìwọ̀n sílẹ̀ ìrora àtẹ́gọ̀ ìwọ̀n tó jẹ́ sílẹ̀ wọn lẹ́nu yìí òun lẹ́nu wíwò. tó bó olójú òde wa rí ẹni tí ó ti orílẹ̀ tó sara lẹ̀ tó ti òwò lẹ̀ tí ó sọ fún òwò rẹ̀. kódà bí ẹ bojú bọ́kùnrin kẹmí tẹ̀lé àbáyọ̀ dàgbé kó bojú sí yóò ló wọ̀ lóbìnrin tó ti rí lẹ̀. tó ní pẹ́pẹ́ àṣìṣe lọ́jẹ́ gbáà èèyàn ló ń gbà rẹ̀ ọmọ àti sábà kò ara rẹ̀ hàn àyẹ̀bẹ̀kọ nínú àṣìṣe òun ní kẹ́ni nígbà rẹ̀ òun sójú rẹ̀ báyìí o ó lo gbogbo ọ̀pọ̀ ọ̀rọ̀ àkókò rẹ̀ lórí kọ́malówó bíbù ẹni pàṣẹ lùmílẹ̀ nígbà tó lọ́wọ́ bá ní kí ọlọ́pàá sẹ́ni ọtí ń bá sọ̀rọ̀ ọ̀pá àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin wọn lóbìnrin wọn ọ̀pá wọn láti yí pé àdé ẹ̀ máa gájú yín lẹ̀ kó níbi ìhun tí ó kù yín tíṣáwá yóò fi gbéra nípa dàgbére ẹlòmíì wa ní kò sí ohun tó wọ́n ti ju pé wọ́n máa wo fíìmù ni lọ́dọ̀ àti káwé fi máa mú eléyìí àti ṣe gbáàdì tọ́ba ti gbé gbàwẹ̀ lẹ́ẹ̀kan náà ládàá àwẹ̀ rẹ̀ yẹn dínkù nínú àìkájú kò wọ́n ní kí ẹ tó máa lọ wo bọ́ọ̀lù lọ wo bọ́ọ̀lù lọ́sẹ̀ rọ̀mọ̀lọ́n ó lẹ̀ ti bàbá rẹ̀ ti gbá bọ́ọ̀lù nìyí ibi tí wọ́n fi ẹsẹ̀ rí ọ̀fẹ́ kórì fẹ́ràn ọkọ lè wo ìhòòhò ìyàwó rẹ̀ ìyàwó sì lè wo ìhòòhò ọkọ rẹ ẹ̀rọ yìí ti máa tẹlẹ ṣẹlẹ̀ sẹ́yìn òǹkà iléèwé yìí àwọn abí mẹ́wàá là ń lò àwọn abí mẹ́jọ nínú àwọn ẹni ojúlé káàkiri ọkùnrin lèmi náà ń bẹ lára wa àjọ gbogbo ti lọ yọ ekin ti débi ti lọ ó ti ekin débi mi haramu ọkùnrin àtọkùnrin wọn ara wọn lóbìnrin wọn ara wọn àyàfi tó bá jẹ́ làdí dúdú bóyá ẹ fẹ́ gbà tọ́jú ọ̀rọ̀ agbẹ́gbẹ́ ní ọ̀dà ibi òwò jẹ́ni bí tí wọ́n á ti fún yẹn sọ́jú nígbà yẹn láti ẹ̀tún lè rí tí ó fi yàtọ̀ síra ọtí ọjà tí kọkùnrin apadà lọ rí òwò obìnrin ìyẹn náà tẹ̀lé yóò ní ìlànà orí nìyẹn wọ́n tọ̀rù ọ́ ó kọ́ ti ọ̀rùn mi kọjá ní ha kò sí ìbàdí tó ti ṣẹlẹ̀ tó fi fẹ́ rí yẹn ìwọ̀n ọba àti tọ́ba ní ìfẹ́rẹ́ láfẹ́ òun náà ní owó lára rẹ̀ kí ẹ máa lọ wo bọ́ọ̀lù orí bá ẹni tí ń gbá bọ́ọ̀lù wọ́n yọ orúkú lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àdébí sallallahu alaihi wasallam ọ́ sàlàyé fún wa gbígbé ní owó mọ́lá ti máa mọ́ ìdodo sí kí ni o ti orúkú ni orúkú làwọn wá ti yọlẹ̀ ẹ̀tọ́ wa ló ń gbàwẹ̀ ọwọ́ ajá tó kọ́ sí rẹ̀ yẹn bọ́ọ̀lù ló fi wò ó ní torí káwẹ̀ sábà gbòòrò ni yà á yọ ẹ̀dẹ̀lẹ̀ nínú àwọn àtúnṣe táwọn yẹn máa ń ṣe òun náà lẹ́tọ́ gbàgbé tọ́jú ẹun lọ́sẹ̀ lọ́sàn-án àwẹ̀ ó ti gbàgbé kó ń gbé àwẹ̀ lọ́wọ́ ọba wọn fún ibi kó ti jẹun yé kúkú máa jẹun lọ sílé òfìsù àṣìṣe gbà. nítorí pé yẹn yapa sí ọ̀rọ̀ sáfẹ́ mi sọ́dọ̀ lọ́wọ́ àtẹ́lá sọ́sọ́ onímọ̀tẹ́sì ya ẹni yóò tó bá gbàgbé tó ti gbé àwẹ̀ lọ́wọ́ fàdákàlà àwòṣẹ̀ríbà ọba jẹ ọmọ fáli yóò ti mọ̀ ọ̀parí àwẹ̀ ẹjọ́ ni ọ̀ fàdínlẹ́mọ́ àti àbọ̀mọ̀ wọ̀ọ̀wọ̀ wọ́sàkọ́ọ̀rù ọlọ́run ló fún un jẹ ọlọ́run ló ti fún un kó ló láwẹ̀ yẹn kò sì ní sẹ́gbẹ̀sì kẹta lórí rẹ̀. ọ̀sà gbéra rí o àgbẹ̀fẹ́ yẹn mọ̀ mọ́ أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل ومغاربها استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اتقوا الله يا عباد الله ورافقوه بالصبر والعلم وخاصة أنتم في شهر رمضان nínú ọlá tí ń bẹ fún oṣù rọmọdún tá a wà bẹ́ẹ̀ òun náà ní pé òun àti ìbẹ̀bẹ̀ lẹ́yìn lẹ́tọ̀ tó ní. ọlọ́run bá sùn hàn ní ọ̀tá ààlà tó dúdú ká nẹ́bí sọ́dún sọ́dún àìsàn lánàá. اللهم إنا أنزلناه بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر dájú àwa la sọ àlùkùránì kalẹ̀ lóru àti àwọn sọfà nàbí sọlọ wọn àtàlà pé wọn máa nàìjíríà ọkà máa lẹ́yìn náà lùpàdé kí ni ó kúrò àbí ìmọ̀ rí àtẹ́bí aláwọn náà lọ́wọ́ abẹ́sí wa aláwọn lẹ́yìn náà lùpàdé rí ẹ̀yìn rọ́ọ̀lù mi ní alẹ́ ti ṣe wọn torí ọ̀rọ̀ àmì yìí nìyí ó ní òun ló jẹ́ pẹ̀lú oṣù tí ò sóòrò yẹn pẹ̀lú. ìyẹn ni pété yẹn bá ti lọ́wọ́ ọba subhanahu wa ta'ala fún odidi ẹgbẹ̀rún oṣù tá a wá rí òru yẹn bẹ̀. òru làìlátòlù kọ́ ní ìlú rẹ̀ jùlọ ó sì ju rẹ̀ ọ̀gá tó wù. ẹ̀rí òru ọlọ́run sọ́dún káyà mi lè fi àyè ìfúrákùn lọ́dún àmọ́rí hakim amúrọ̀ mi náà yìí. níbẹ̀ lọ́lọ́ ọba mi máa ń yẹjú ẹ̀tẹ̀kìdírú ṣàlẹ̀wé ohun tí ó jẹ́ àyè mọ́ ẹ̀kẹ́ lọ́dún fún ológbò lórí tí ò bá jẹ́ twenty one ó lè jẹ́ twenty three ó lè jẹ́ twenty five ó sì lè jẹ́ twenty seven ó lè jẹ́ twenty nine ìyẹn a ti sọ yẹn fún alọ́dún tó lọ nígbà tó bá já sí pé rọmọdán jẹ twenty nine ọjọ́ ṣùgbọ́n tí rọmọdán bá pé dáàtì orin lè wípé àwọn èyí tí méjì lè pín ní òní sẹ́kùn lè kọ́ láti ìpàdé lè kọ́ níbẹ̀. ẹ̀rí lára tó lọ bá dé rí yìí ọlọ́wọ́n ọmọ òjẹ́ ká lè sọ pé ọjọ́ pàtó báyìí ní ọjọ́ nítorí káfíńdé létí náà ìbáradà fọlọ́wọ́n ọba sùpánù kàálẹ̀ kọlọ̀ ń file fi wá sí kò ń gẹ́ rẹ̀ gbàdá ọkùnrin ọkùnkọ ọjọ́ ọmọ àjà gbogbo ọjọ́ yóò máa dẹ̀ nígbà máa sinmi gbogbo bá a ti fa bọ̀ láti ọmọ tó yìí lẹ́yìn láwọn àbá lọ ọmọ akẹ́nijọ́ ìrìnkẹ́ lákẹ́ ẹ̀rí ọ̀sẹ̀lẹ̀ ìjọ kẹta tẹ̀mí sọ́kùn lọ́ọ̀bà lọ́sẹ̀lẹ̀ wọn kò bá wọn fẹ́ fún àwọn yẹn ní rògbé ní látọ̀lùkọ́jọ́ òun náà ẹ̀fọ́ pàtó àkókò yẹn gẹ́gẹ́ ẹ sábà wá sí mẹ́wàá ìgbẹ̀yìn rọ̀rọ̀ yà ìbá dàda tá a bá fẹ́ wá ọ̀rọ̀ látò mọ́tìrì yìí kí láti wà. ṣé a tẹ̀ ẹ́ fẹ́ lókun ni àwọn àgbàgbà fẹ́ ṣe láti owó mi ti wá twenty ní ọmọ sí twenty two lélẹ́yìn ọmọ sí kódà ó ṣe di ọdún kọlà. sàwọn ọba àjá sí wípé fifty nine ní kíni owó ní rọmọdán jẹ àbí kò sì tẹ́lẹ̀ ṣé làásùn bá lè rọ́ọ̀dì sí pẹ̀lú pé kàgbélú jáde kàmújò àbí kàkọ́ máa ti lẹ́kṣọ̀ ọ̀nà àwọn òlùlù lẹ́kṣọ̀ làwọn ó ṣe ń tiwa àbá máa bá yà wà láwọn abẹ́rẹ́ sẹ́ńtẹ́ náà àdébí ọ̀sán rẹ̀ rárá ọ̀lọ́lọ́ àlẹ́ òṣèlú èyí wọ́n gbà wẹ̀ mẹ́sàn wọ́n gbà wẹ̀ mẹ́sàn náà a gbọ́kọ́ wọ̀ lọ́dọ̀ ọ̀dẹ ibẹ̀ ohun tó ní ká fi wá ká wá fi tíyà pẹ̀lú lẹ́mí làdí. ọ̀rọ̀ kẹ́lẹ́ káàdébí sọ́lọ́lọ́ àtàlẹ́ tó sọ nípa aláàdá sí pẹpẹ ní tó bá fi tẹ̀mí tẹ̀mí gbá rẹ̀ tó sì ní rẹ̀ tẹ̀sẹ̀ rẹ̀ tọ́jọ́ lọ. ìlówí níbi asáwù òun lówí níbi àtúntò قال صلى الله عليه وسلم قال الله من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ibi ẹni yóò tí ọmọ ìdílé fúnáfílà tòsínáfílà lórí àtọkọlẹ ó dẹ ti gbàgbọ́ sọlọ ọba ó sì ní àgbè ilé ẹsẹ dáadáa yẹn sọ́dọ̀ ọlọpàá sùpánù ọtara gbogbo ẹsẹ tó ti tẹjẹ lọlọpàá kò yẹ kó ti sọ nípa àwẹ àtàkùn náà nìyẹn. àbúgbà ọ̀rùn yìí pẹ̀lú ká sí àdúrà lọ́pọ̀lọpọ̀ ká bẹ̀ lọ. èdè kan gbàdúrà àwọn ọ̀dọ́ wọn ń gbà ọgbà bò ṣe àdúrà torí bíi iṣẹ́ ni ó ṣe àdúrà ni ọbẹ̀ sàárà àwọn àyíṣà wọ́n ti fi àtẹ́bí léèrè sọlọ́lọ́ọ̀fù àyọ̀sọ́lá nígbà orí nílé òjijì ọlọ́ọ̀fù ọlọ́ọ̀fù bá wà lóṣèlú gẹ́gẹ́ bá mọ̀ òrùtọ́jẹ́ ńkọ́ kí n òṣìṣẹ́ ọlọ́run níbẹ̀ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ọmọ ìlẹ́gà àkókò tó ṣe kúlẹ̀ àbúwá fáàfù àti. ìwọ náà wò alábòjúkú ẹ̀ ní ìwọ náà wà sánà ọ̀dàlà ó sì ti fẹ́ àbójúkú pọ̀jù. torí bẹ́ẹ̀ ọlọ́run bójúkú òkú mi o eléyìí ni ọ̀dà kùsàlá tóní ká máa tẹ̀sán mọ́bí láàdá ni o kò lóka lọ́gbẹ́ àwọn àbáwọ́ ni ọkọjá yìí pé ní ẹ̀ bá ti wọ́n lọ́rùn ọ̀sà kẹ̀ máa wí ni káka fọlọ́ lọ́rùn àyídá rẹ ni ọmọ rẹ ti kà á ní ọmọ àká kẹ fọlọ́ lọ́rùn lọ. tí ì bá sì yí sàn tẹ́bi sọ́lọ́ lọ́wọ́ àtàlámbá ní àká bí tàbí tẹ́rì lẹ́yìn irun subhanallah alhamdulilah tàbí tẹ́rì lẹ́yìn irun ọlọ́run bàbá tàbí tẹ́rì àbí tàbí tọ́ lẹ́yìn irun. ẹ̀rìn lẹ́yìn tani sọ̀tẹ́lá ní gágá lẹ́yìn bẹ́ẹ̀ abilá ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulku wa lahu al-hamdu wa huwa ala kulli shay'in qadir. àbáfẹ́ gbogbo yà arhamar rahimin àbí yà Rabbi yà Rabbi gbogbo ru àwọn ẹ̀rọ àtúntàlá ló ń kà lọ́ọ́ bá fẹ́. lẹ́yìn rẹ̀ báyìí irú àwọn àdó àbáyé bìlà àádá ti di gbogbo ń kà máa wulẹ̀ ká gbọ́dọ̀ lọ́rùn àìdá rẹ̀ ní ọ̀rẹ́ tí kàfẹ́ mo ti ṣàìdá báyìí mo ṣàìdá báyìí ọba àfẹ́mí tọ̀ ọ̀lọ́ òfin sí wọ́n bẹ̀. òun àti nípa wíwá òun ni àwọn àìsàn ọ̀jọ̀ lọ kàlà àìsà wọn kúrò ní àdébí wa sọ lọ́wọ́ àdúgbò wọn ni ìdá ẹ̀dá kàlà àṣù tí mẹ́wàá gbé rọ̀mọ́tọ́ ńlá ti wọlé báyìí èyí tó ti kó tó di túmọ̀ àtibọ̀ á ti bẹ̀rẹ̀ mẹ́wàá yẹn dáadáa insha allah tí mẹ́wàá gbé rọ̀mọ́tọ́ ńlá wọlé wọn là àdébí sọ lọ́wọ́ àdúgbò ṣẹ́dá mi ìzárọ̀ ṣẹ́dá mi ìzárọ̀ àwọn olùmọ́ni kìlẹ̀ yà ni àdàmì jìmọ̀ ipò títí ọlọ́run ní súnmọ́ àwọn obìnrin rẹ lọ. ẹ̀rí yọ àdìrí yóò ti lẹ́bílà wà áyíkọ́dọ̀ àhẹ́là àtúnjà wàrà ni. inú hadithi mi wọ́n ní òtítí ọlọ́run sallallahu alaihi wasallam a máa ṣe gbìyànjú lọ́pọ̀lọpọ̀ níbẹ̀ wàá ṣe ìrọ̀mọ̀dọ́ irú èyí tí ò ṣe tẹ́lẹ̀ níbi àwọn fẹ́ǹsì tó ṣáájú. ìyá àgbà dandan tí ìbáwá ń àwọn lẹ́bílà yìí ti ń ọjọ́ tí wọ́n yìí tọ́lọ́pàá padà fi ẹsẹ̀ gbòógì òru àtọ̀kọ́ni wọn láti o oríṣi àhàdìsì lọ́wọ́ sábẹ́bí sọ́lọ́ àtàlá olùsàlàyé òru yẹn olórí yẹn yóò jẹ olùjẹ ọrọ̀ ju onígbóná onídùú tó wọ ọba jáde láàárọ̀ ọjọ́ tó fi ẹ bá sàn òru bá lẹ́ yóò sì pọ̀ yá ìbádàlá kí wọ́n ọ̀rọ̀ àtọ̀kọ́ni yìí kò lè rọ̀ wá lọ́rùn ẹ jẹ́ ká lọ fún ìtìká òun ni ìtakùn sílẹ̀ ọlọ́wọ́ ọba fún ìjọba pàápàá jùlọ àwọn tọ́lọ̀ ọba àlejò alábàákẹ́ ẹ jẹ́ ká lọ sí mẹ́kà àti ká lọ sí mẹ́sìnà bí wọ́n sálásí àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá mẹ́kà tí wọ́n gbàdérò rẹ̀ ní ká lọ sí kàádà láti lọ sí àkìtà síbẹ̀ ká lọ sí ọdún pẹ̀lú ọ̀rọ̀ èyí sàtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá sọ wípé ọ̀rẹ́ kúrọ́ èèyàn bọ́rọ̀ bí èèyàn bá ti nu rọ̀mọ́tọ́ tó ti déédéé pé èèyàn ti hajj pẹ̀lú mi àtẹ́bí sallallahu alaihi wasallam. ìyẹn wàá túmọ̀ kó o ní ti hajj bọ́ tọ́ ẹ kó o ti ti hajj tẹ́lẹ̀ tó ti déédéé pé èèyàn ti hajj pẹ̀lú àtẹ́bí. àwọn tọ́lọ̀ ń bá kẹ́ ẹ dàpọ̀ ẹ já sọ̀dọ̀ yìí láti fi kọ́lọ̀ ọba àdìgọ́lá nípa. mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ fún wa èéṣe láwọn ọ̀dọ́ àló ah, dáadáa ni ẹ máa wo lọ́pọ̀lọpọ̀ ní arúgbá àbáwọn àyè mí owó tìrẹ̀ ẹ máa gbá wọn dàgbóni dàgbàdà dàgbàkàmù gbogbo wọn yẹ àtìrẹ tìrẹ̀ àtọ̀lẹ̀tọ̀lẹ̀ owó làwọn fi jáde rẹ̀ ẹ lè ọ̀pọ̀lọpọ̀ láti lè rọ̀mọ̀tán lẹ́nu bíi ti lọ́ta kú sọ owó tèmi ò ní kẹ̀kẹ́ lọ́tàkù sárọ́mù lọ́tàkù sọ́lọ́mù lọ́rùn yóò máa fi sọ́lọ́mù ẹlòmíì lórí kórè fún wọn yóò máa kórè ibẹ̀ yẹn fún ọmọ ẹ jẹ́ káwọn náà kọ́ sí pàápàá jùlọ nù rọmọdán kálukú sàlàndé mi lọ sí iṣẹ ọmọrọ iṣẹ ìjọsìn hajj kékeré yẹn nínú rọmọdán ó ṣe déédéé bí ìgbéyàwó hajj pẹ̀lú ìjọ sọlọ àdìgbò sọlọ kí ìwọ ọ̀rọ̀ tó kọ́ ní ìpínlẹ̀ rọrùn èèyàn wà pẹ̀lú àìsíkà àìsíkà pé ọgbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ní pé kéèyàn lè pa sóòtù pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́yìn tó ti láti ọjọ́ yìí níbi àjẹlù téèyàn jẹ àjẹkára ọwọ́ òkè dáadáa ẹ̀rí ọwọ́ akófinmu ntọ́ba tẹ̀lé àwọn ìtọ́ra tẹ̀lé ṣe sallallahu alaihi wasallam ọ̀sà kùsìlẹ̀ ọlọ́run tó ti di odidi ọjọ́ mẹ́wàá yẹn àbíjọ́ mẹ́sàn-án tọ̀parí ọmọdọ́ọ̀nù àbọ̀wọ̀ ọmọdọ́ọ̀nù ṣe àwọn ìyàwó àtẹ́bí ṣe ṣùgbọ́n ìtọ́lọ́lá kìsẹ́ ní kọ́kọ́ síbẹ̀ yìí rọ̀mọdọ́ọ̀nù táàbà wa sẹ̀rẹ̀ kíkà mọ́sálásí làfẹ́kọ́ jẹ́ lórí ọ̀rọ̀ pé kí táwọn olùmọ̀ sọ pé mọ́sálásí mẹ́ta ni ṣé ọba jẹ́ káàbà ọjọ́ mọ́sálásí àtẹ́bí ní madina ṣé ọba tó jẹ́ yẹn ọjọ́ mọ́sálásí alákọ̀ọ́sọ́ alimọ́sálásí alákọ̀ọ́sọ́ tó wà ní jerusalem tó bá tán òwe yìí tó ti lágbára ju lọ́rọ̀ àwọn olùmọ̀ òun náà ní pé gbogbo mọ́sálásí ọba fi kéjú wá pàápàá jùlọ àwọn adájọ́ pa kúrú tẹ́lẹ̀ nínú ìjọsìn rọmọdọ́n àlè ṣe níbẹ̀ nínú àwọn kan tó fẹ̀ lọ fẹ́ẹ́ láti wọ àwọn olùdarí tó ń pẹ̀lú rẹ̀ kíkà kùsì ẹni ẹni jáde tó bá dìbò dáadáa báyọ̀ yóò tẹ̀ lọ́ra jẹ ní kùsì tọ́rù níbi tó ti ń ṣe ó lè bóde lọ́gbọ̀ jẹ ó lè lọ wẹ̀ tó bá jẹ tàbí òsì wẹ̀ ó lè lọ yàgbẹ́ tó bá yẹ pé ọ lọ ta ṣùgbọ́n kò lè lọ sọ pé wọ́n máa lọ kí aláàárẹ̀ àbí ọ̀dọ̀ ọba wọn kí wọ́n sókùlà bákan náà ó lè sọ̀rọ̀ ọ̀sẹ̀ sọ̀rọ̀ bákan náà ó lè ní tẹ́sí nínú mọ́sálásí àpò ẹ̀kọ́ ó lè gbé wá sí mọ́sálásí bákan náà ó lè gbé fóònù rẹ̀ ó lè gbé sínú mọ́sálásí sílẹ̀ síbẹ̀ ó ti wá kú bọ́kùnrin ti lè fẹ́ ìdáàbò obìnrin lè ṣe nígbà tá a bá ti fọkàn balẹ̀ pé kò ní sí fìtìnà tí ó sì gbàyọ̀ ǹda ọmọ rẹ̀ ní ọjà ìwọ là ń lọ sí ilé ìbáwọn abáyé ti di kẹfà yìí ẹ̀kẹ́ kọ̀kọ́ lẹ̀ kẹ́rẹ́ lọ bí gẹ́gẹ́ tí ọ̀gá ti yọ̀ǹda òní lọ. ìgbàdàwọ̀ afẹ́fẹ́ tó bá pẹ̀lú kíkà pé yàtọ̀ tí ó dáhùn yẹn máa lọ sí ń bẹ́ẹ̀ sí onígbóná òbí sí pẹ̀lú díkẹ́wò àbáwọn ẹ̀fílà àbí ìmàtọ̀ àlùfà áì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọjọ́ níbi náà tàkùtọ́ra tó ń tilu síyá amana wọ́n yẹ kiri lánàá ìbàdà Ramadan nínú síyá pẹ̀lú kíyá wọ́n tìláwà wọ́n díkẹ́wò يا رب العالمين يا ارحم الراحمين àbí ọlọ́wọ́ subhanahu wa ọlọ́run gbogbo àwọn ọjọ́ tó kọ́kọ́ ń lu rọ̀mọ́dọ́n yìí jọ̀rọ̀ ọ̀run fún wa ààwẹ̀ jọ̀rọ̀ wa lọ́rùn ìṣẹ̀lẹ̀fìlà bẹ́ẹ̀ jọ̀rọ̀ ọ̀run bákan náà ìṣèjìlá wa bẹ́ẹ̀ ọlọ́dàbùjọ́rọ̀ wa lọ́rùn ìsàdíkiri bẹ́ẹ̀ ọlọ́dàbùjọ́rọ̀ wa lọ́rùn gbogbo kẹtọ́ náà ọba àlejò ọlọ́tọ́ yọrù sínú àwọn tí olóore àti ìtọ́rọ́ ní ọlọ́dàbùjọ́rọ̀ wa lọ́rùn àbí ọlọ́run sùn àná ọ̀tàlẹ́dàbùjọ́rọ̀ ọlọ́run yọ ọdún síjọ sí sáǹsì nínú rọmọdọ́ ìyàtọ̀ ayé dájú sí kò sì forí tì wá kò sì kẹ́ wá ọlọ́run gbàdúrà kálukú wa gbàdúrà wa lórí ara wa lórí ara ilé wa lórí ìlú wa lórí iléèdè wa orílẹ̀-èdè nàìjíríà dàpọ̀ wà lọ́kàn balẹ̀.